Èwòrè aláyọ̀káyé Erégúndèrè ó béèrè lọ Erégúndèrè lẹ́ẹ̀kínní wọ́n la, fún Erégúndèrè lẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ wọ́n sọ fún ìgbà tó dèrè ó béèrè lọ èyàyé dere o ẹ̀ má aye dèrè mọ̀ wí o. ọ̀kọ̀ọ̀kan là á jọ kẹ́lẹ́ níjẹ́ méjì ló jọ fán ìbàbà wọn lóyún ibaba won wọn pamọ́ ìbàbà wọn kọ́ ọmọ lẹ́yìn wọn ju wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ ẹ̀sọ̀ pẹ̀lẹ́ o lẹ́jọ́ fi gàngbọ̀n ayé labọ́lámi ooo ẹ má má de rè wí o. bí exclusive spa and beauty home ti gbóná ara yọ gbọ́rọ̀gẹ́ jígẹ̀ iléeṣẹ́ tó ń ṣojúlóge dírún gẹrun ṣètọ́jú ara ti gbéra pa balẹ̀ kà pẹ̀lú gbogbo àǹfààní lọ́lọ́kan òjọ̀kan bóyá o fẹ́ dírún gẹrun ra irun lóríṣiríṣi tàbí o fẹ́ ṣe ojúlóge make up ṣe ìkànnà ọwọ́ àti tẹsẹ̀ tàbí ẹ nílò láti ra àwọn ohun tí a fi ń ṣe ojú àti ara lóge lóníranran all kinds of makeup products tàbí ẹ fẹ́ kí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wá bá yín ṣe ìtọ́jú àwọ̀ ara yín kí gbogbo ẹran ara iṣan ara ríkèríkè ara tó ti dàjọ́ jọ̀lọ̀jọ̀lọ̀ di bọ̀lọ̀bọ̀lọ̀ ṣe lọ ìlọ̀ yìí ó máa gba ìtọ́jú tó péye lọ́wọ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ body therapy gbogbo oúnjẹ fẹ́ gbégbà wo bọ̀ ìwọ kàn sí b exclusive spa and beauty home tó wà ní kìlómítà two ọbáfẹ́mi awólọ́wọ̀ road olówù bus stop ní ìdojúkọ gb ọ̀tà ọ̀nà ìkòròdú ní ìpínlẹ̀ èkó tàbí kẹ́ ẹ pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero three five two three zero seven one seven tàbí zero eight zero two two nine eight two seven seven three tara ṣàṣà wá jẹ́ adùn ìrírí tí ò láfiwé ní b exclusive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 babaládé àlàáfíà. àdé òde ọ̀gbìn. àfìsí àbáyé. àfìsí àbáyé. gbogbo ìtì ìrótò. àfìsí àbáyé. ẹbí ló mọ àkànní tí ó dá fún ọ tí ó pọ. àkànní yóò dá fún mi tí ó pọ. àfìsí àbáyé. àfìsí àbáyé. orí mi adé orí mi kú bẹ́ẹ̀ ní filami àrùn bọ̀lọ̀jẹ́ mọ́ ní sísílẹ̀ fọ́mọ aráyé ó ìbà bàbá ìbà ti yèyé mẹ́ńdáṣe ó bá mi mẹ́ẹ̀ máa ọjọ́ mo bá ti dáṣe ga jòrò má gbà o. subscribe to my youtube channel yorùbádùn online tv ìkànnì tó dára ni ẹ máa wò ó. àìdáṣe oru àgbà lọ́wọ́ mi o ọmọ dédé torí sa o. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ mọ̀ yín dáadáa torí ohun tí ń jáde lẹ́nu yìí ó fẹ́ jẹ́ ohun tó jẹ́ wípé ó tún dá yàtọ̀ nínú àwọn babaláwo tí mo ti gbé wá sórí ètò kí ló kọ yín. orúkọ mi ni adéolú. ẹ máa wo kámẹ́rà torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà lórílẹ̀‐èdè àgbáńlá ayé pàápàá jùlọ àwọn tó wà lórílẹ̀‐èdè amẹ́ríkà ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n wò wípé babaláwo lélẹ́yìí ṣé ẹ gbọ́fá. wọ́n gbọ́fá tààrà. ẹ gbọ́fá tààrà. mo gbọ́ tààrà. kí ló ń pè ní fa. ifá ni ká mú ọ̀pẹ̀lẹ̀ ká hmm. dà lulẹ̀. Hmm tá a sọ ìtumọ̀ rẹ̀ hmm. àbí tọ̀rọ̀ bá lelelelele a ti tẹ fa a lu ikán hmm. gbogbo nǹkan tó bá wí a sọ fẹ́ nìyẹn. a jẹ́ pé ẹ wà lára àwọn babaláwo tó lè fọwọ́ kan ilẹ̀ yóò fi alálẹ̀ búra pé òun ò ní ṣèké mo wà lára wọn. ẹ mọ̀ parọ́ o gbogbo àwọn èèyàn ń wò yín káàkiri ẹ wo ètò yìí àwọn èèyàn máa wò lórílẹ̀‐èdè Amẹ́ríkà àwọn èèyàn máa wò lórílẹ̀‐èdè United Kingdom àwọn èèyàn máa máa wò káàkiri gbogbo ní gbogbo diaspora tó fi kan orílẹ̀‐èdè Nàìjíríà ọ̀rọ̀ tí mò ń sọ mo fẹ́ kẹ́ confirm ẹ̀ ṣé ẹ lè sọ pé kí alálẹ̀ kó mú yín tó bá jẹ́ pé ẹ fẹ́ ṣèké. mo lè sọ. ẹ sọ mo fẹ́ gbọ́. tí n bá pẹ̀lú babaláwo tó ń ṣèké tó ń lu jìbìtì kí alálẹ̀ kó mú mi. Ah, gbogbo nǹkan tẹ́ ẹ mọ̀ ń sọ ẹ wọ́n mọ̀ ń wò wá. ẹ mọ̀ mọ̀. ẹ dúró ṣe é ṣe fíìmù là ń ṣe. rárá kì í ṣe fíìmù. gbogbo nǹkan tí ń ṣe fún ọmọ Yorùbá hmm. kan jí ẹgbẹ́ wọn á rè fún ọmọ Yorùbá mi nígbà bá tó gbowó lọ́wọ́ ẹlẹ́mìí wọn á tó parí ẹ̀dá bẹ́ẹ̀ hmm. ṣé kòrónà dá sínú ilé ni àbáyọ̀ Mm. ìkorò burúkú ni wọ́n mú wọnú ilé yẹn mm. ok tí fúlàní náà bá wá gbàdúrà wípé kò ń bá wúrú wa náà pàdé mm. ìjọ náà ni ni ó mọ̀ bá ẹ tú ọ̀rọ̀ yẹn sọ. níjọ́ tí fúlàní bá gbàdúrà tó ń bari wa pàdé ìjọ́ náà ni ìjọ́ náà ni ìjọ́ náà ni ó fi lè bora bí aṣọ. ọ̀ ń sọ̀rọ̀ kan lọ́jọ́ kẹrù bá mi oní tó bá le tẹ́ oníkan pì ọ́ irú agbára wo gan ló gbẹ́kẹ̀lé. Ah, irọ́ ah, ah, ọlọ́ni ṣùgbọ́n àtọ̀mọ́ tó sọ ìlú tó bá fẹ́ dàrú kan pìyà ìlú tó bá fẹ́ ọmọ Yorùbá ní bẹ níbẹ̀ káàkiri hmm. ok bí ìbá ṣe wípé àwọn ẹlẹ́yàmẹ̀yà ẹ̀dá hmm. tí wọ́n tí wọ́n ń tún nǹkan ká sẹ́rí hmm. ìlú káàkiri tó bá ṣàti jẹ́lẹ̀ Yorùbá ọmọ ìyájọ́ a gbogbo ibi tí wọ́n bá ti wọ̀ tó dàbí wọ́n síbẹ̀ ẹ àwa ó wà á tẹ́ gbogbo ọ̀nà tí bá ti forí <laughs> tẹjọ ní o hmm. àwọ̀ tí báyìí ní ti tàgbàrá o hmm. kò sí tó fẹ́ ṣẹlẹ̀ ẹ̀yìn ẹ̀pìyà hmm. ẹ̀yìn ẹ̀pìyà ẹ̀ ń yọ àwọn náà rí bí òun ṣe ràn tí ò lọ́wọ́ bàbá ẹnìkan nínú wọ́n rí bí òṣùpá ṣe yọ tí ò lọ́wọ́ bàbá baálẹ̀ ẹnìkan nínú àwọn náà sì wá rí bí àgbàrá òjò ṣe wọ́ tí ò sí bàbá ẹnìkan tí sọ pé mi mo gbẹ ẹbẹ̀ nítorí wípé tí àlọ́ bá lọ àbọ̀ àmọ́ ọ̀bọ̀ ẹni tí bá ń ṣèkà abẹ́gbọ́ àbọ̀ rẹ̀ ń bọ̀ o òun lè máa ṣe kó máa rò pé bọ́yọ̀ òun ṣe àṣe lọ irọ́ ni o abọ́ rẹ̀ ṣe kí ni abọ́ rẹ̀ ń bọ̀ gbogbo táwọn náà ti ṣe abọ́ rẹ̀ ṣe kí abọ́ rẹ̀ ń bọ̀ báyìí. ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni ìyọ̀mọ̀lúàbí ó ti ń yé mi bọ̀ díẹ̀díẹ̀ bí ẹni abiyì láwùjọ ni gbogbo ọmọ adúláwọ̀ tí ó mọ ìṣesí àti àṣà wa nílẹ̀ káàárọ̀ òjìrè pàtàkì ibẹ̀ ni èdè yorùbá tó so wá pọ̀ gẹ́gẹ́ bí ọmọ odò tó dá ìwà. tí bá ní ìdílé wọn. àṣé ìgbàyín gbádùn ń bẹ lára àwọn ọmọ adúláwọ̀ ọmọ yorùbá àtàtà ní ilẹ̀ áfíríkà. àfìsí àpààyàn àfìsí àpààyàn. yorùbá ni mí ṣé yorùbá ni ìwọ náà fọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ yorùbá ló lè mú ìgbàyín gbádùn bá wa láìlẹ́jà bákan nínú ní ilẹ̀ kóòtù jíire àṣà wa ìṣe wa ẹ̀sìn wa ìṣesí wa ló fi irú ẹ̀yà tá a jẹ́ hàn níbikíbi tá a bá wà lórí ilẹ̀ alààyè ṣó o ti wá rí i pé Yorùbá dùn láṣà ó dùn lédè Yorùbá dùn online tv ìkànnì tó dára ni ẹ máa wò ó kẹ́ máa subscribe sí ní gbogbo ìgbà. ẹ wò mí mo fẹ́ lọ sọ́dọ̀ woman tìmẹ́lọ́ọ̀kan yìí mo fẹ́ prank ẹ wò àkọ́kọ́ rèé o mi kì í ṣe kíní ìrì bóyá wúmà yìí máa fún mi ní bọ́ọ̀lù yẹn lọ́fẹ̀ẹ́ bóyá kò ní fún mi lọ́fẹ̀ẹ́ kò fẹ́ràn ẹ̀jẹ̀ bá lọ sí ibẹ̀. èló ní bọ́ọ̀lù yẹn lẹ́yìn èló ní jálẹ̀ mi ò lówó lọ́wọ́ sọ́ọ̀sì mi lọ́mọ ẹ̀. Ah, mi ì dẹ̀ lówó lọ́wọ́ ni iṣẹ́ fún mi lọ́fẹ̀ẹ́. mi ì lówó lọ́wọ́ ni iṣẹ́ máa fún mi lọ́fẹ̀ẹ́ kí n máa mú wọn. ìbá ìbá kẹta àbá ẹ̀ṣẹ̀ ẹ̀ máa dé bá sì dìmọ̀ lóko. àìmọ̀ iṣẹ́ máa fún mi lọ́fẹ̀ẹ́ kí n máa mú wọn. ìbá give me for free. Mm. Ah, go oh, okay, which one you can give me for free here? Ah, wait, ma, Hey, they phone me for free. You can't give me this thing for free. I, I'll be giving now. Because I don't see now, just give me this thing when you give me this thing just give me ṣé máa fún mi ṣé kí n lọ jẹ́ mi ò lówó lọ́wọ́ ọ̀hún àpamọ́ ṣé kí n lọ jẹ́ i don't have money hmm? ṣé kí n máa mú lọ èló ni two fifty àbí ṣé kí n máa mú lọ ṣé kí n máa mú lọ should i should i go with it ẹ fún mi àbí wo iṣẹ́ ìdásí mi àti i no get money o. He said, he that's me, I should take it and go. Eh? Say, say, say you that's me. Say you that's me. No. Just take one out of it. Ṣé ẹ fún mi kí n máa mú lọ? I tell you, sir, I never see you. I Ṣé ẹ fún mi kí n máa mú lọ? ask you. Ṣé him amolo. Me mú lọ? Mi ò lówó lọ́wọ́. Kí n máa mú lọ? Kí n máa eh, Stand up. Dide, stand up. Just stand up. Come. See the camera. Eh? See the camera. Camera. My son did a lot. I will give you 5,000. Eh? I just want to test. Come. No, See, come. You can come with the camera. Come. I just want to prank you. I want to know maybe you give me or you will not give me. Don't worry. I'm not feeling hungry. I just want to know. Maybe you will dance me. That's the camera. Oya come. Oya come. Oga come. Sister, come. I just want to know. Maybe you will give me or you will not give me. See, come. I just come to your sister to come and meet her. Maybe she will dance me this plantain or not. And if she dance me, I don't want to give her 5,000 naira. This day, that's this the camera when you are feeding. Thank you, sir. Thank you, sir. Just, I'm a content creator. I used to give somebody. I used to give very well. Let's say I test you now, you don't give me anything, I'll just go. That's it. No problem, my sister. Thank you, sir. Thank you very much. Thank you, thank you, sir. Ọ̀dà tá a bá ń sọ̀rọ̀ nípa babaláwo mm. tó gbọ́ fa yanranyanran mm. mo fẹ́ wò pé ó ti fẹ́ẹ̀ tó bí ọdún mẹ́rin tí mo ti mọ̀ yín mo wá dáfà kan lọ́dọ̀ rẹ lọ́dún náà lọ́hùn ó dáfà yẹn fún mi ẹ̀rù bà mí kí ló ń pè lọ́sẹ̀ ìtura. ọ̀sẹ̀ ìtura mm-hmm. ọ̀sẹ̀ ìtura wà ọ̀sẹ̀ ìtura ló máa sílẹ̀kùn fèjì ogbè kejì ogbè tó sílẹ̀kùn fọ́mọládé tó roko tó rẹrí ọ̀sẹ̀ ìtura kọlọ̀bọ̀ mú tẹrun ẹgbàṣẹ. Mm-hmm. òun ogún ilájú ogún ogún èdòdó ọgbọ̀n ogún ṣẹṣẹ àmọ́ àtàlẹ́gbẹ̀jọ ogún àtòdó dọ̀mọ́ náà bí wọ́n kó kòkòdó kùdùkùdù kùdùkùdù. Mm. Mm. ọ̀sán gangan ọba makin òwúrọ̀ kùtùkùtù ọba ìgbò ojúmọ́ kan ò ní mọ́ kí balùwẹ̀ mọ́ gbọrẹ tẹ bá wà wò dáadáa mm. látòkè délẹ̀ mm. ǹjẹ́ ṣé ẹ lè ṣe àwọn èèyàn lóore nípasẹ̀ nípasẹ̀ wípé ẹ jẹ́ babaláwo ṣé ẹ lè ti gba nípasẹ̀ yẹn ṣé ẹ lè ṣe àwọn èèyàn lóore. bẹ́ẹ̀ni. ǹjẹ́ ṣé àwọn èèyàn wa máa ń dúpẹ́ lọ́wọ́ yín. àwọn èèyàn máa ń dúpẹ́ lọ́wọ́ mi. ẹ wà lára àwọn babaláwo táwọn èèyàn máa ń dúpẹ́ lọ́wọ́ ẹ. bẹ́ẹ̀ni. ẹ lè fi ọwọ́ sọ̀yà. àá mo fọwọ́ sọ̀yà mo pẹ̀lú. torí ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo kan wà wọ́n á máa parọ́ fáwọn èèyàn lórí social media wọ́n á ní àwọn bọ̀gùn àwọn ọba ayé lára àwọn ọbọ mọ́lẹ̀ wọ́n tún láwọn ó tún bọ eégún àwọn ọbọ kinní kan tó sì jẹ́ pé gbogbo ẹ̀ òfúrufú fẹ́ẹ̀ tẹ̀ ni ṣé ẹ wà lára àwọn babaláwo òfúrufú fẹ́ẹ̀ tẹ̀ ẹ bá ń sọ̀rọ̀ ẹ bá ń dárò fá káwọn èèyàn mọ̀ pé babaláwo tó kàn báàmù ni. irú fáwo ló láàkì ká dárò. èjì ó gbè ọba nílé fá. èjì inú bíbí ní Ṣàolóde lára ọ̀dọ̀ fùfù ní Ṣàolóde jèrò inú bígi ó ya lòmí iná bìlè bínú bí omi ó lè ṣe kí ni ó gbé lọ nítorí gbakọ́ gba dáhàn ó dìtẹ̀ mo kèjé bẹ̀ sí sàkè irun gbòkè sí àṣẹyìnwá àṣẹyìnbọ̀ kéye pàpàrẹ̀ yìí ọ̀fọ̀sá ló bá bàbá ọ̀fọ̀ títẹ̀ tòkè náà èjì ogbè lónìí inú mi àgbà wáyé sí inú mi ẹgbà lọ́run èjì ogbè lónìí. ó wà lára àwọn babaláwo tí mo fẹ́ràn ṣùgbọ́n ó fẹ́ dàbí wípé bóyá o ṣe àwọn nǹkan kan sára tí ò jẹ́ rántí ẹ̀ bóyá o ṣe àwọn òwò kan sára wọ́n ló yẹ kọ́ kọ́kọ́ jẹ́ babaláwo tí màá kọ́kọ́ gbé sórí ètò inú mi sì dùn pé mo wá ọ wá mo sì bá ọ pàdé mo wá ọ wá inú mi sì dùn a jẹ́ wípé ká kí àwọn ọmọ nàìjíríà fọkànbalẹ̀ pé ìtúsílẹ̀ wà láti ọlọ́wọ́ fún ọ ní ọlọ́wọ́ fún ọ lórí ọ̀fẹ́ láti tú wọn sílẹ̀. ìtúsílẹ̀ wà. Hmm, hmm. tábà wà ń wò dáadáa kí ni ìyàtọ̀ tó wà láàrin babaláwo àti oníṣègùn. ìyàtọ̀ wà. kí ni ìyàtọ̀. ẹ eh, ẹlòmíín wà bóyá ara ò dá hmm bíbélì ń ká wàdí gbogbo jilẹ̀ ká lè di òtítọ́ inú ẹ̀ mú hmm. bóyá ti ṣe oògùn ṣe oògùn kò lọ hmm. tá a hmm. ifá ẹ̀ ó lè jẹ́ ètùtù méjì la máa ṣe ara adẹ̀yà. farabalẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ àwọn kan mọ̀ wò pé ṣe ṣe ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ẹnu mi ò sọ pé ah òun ti gbé babaláwo òun ti try babaláwo try babaláwo kánákáná gan ó ti gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ àná àwọn ti try babaláwo àwọn ti try babaláwo tó jẹ́ èso ìjẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn fake ni wọ́n á ní fake ni tẹ́ bá pè babaláwo ti gba wá mílíọ̀nù lọ́wọ́ wa tó jẹ́ pé kò kò àárín nǹkan kan ṣé ẹ wà lára àwọn fọwọ́ náà babaláwo. mi ò sí lára wọn. Ah, ah. níbo ló wá wà láti ìyẹjọ́ ẹ̀ tí mò ń wà o. mo ń wà. Ah, ajápọ̀ wà lára àwọn babaláwo tó yẹ kó máa tú àwọn èèyàn sílẹ̀ lórí social media. gbogbo ẹyọ ọmọ nàìjíríà jákèjádò ibi tó lúkàlùkù bá wà ṣẹ́ni babaláwo tí mo gbé wá sórí òtò yìí mo ti wá sí ọ̀dọ̀ rẹ̀ ó ti lé ní ọdún mẹ́rin ọ̀vá àwọn babaláwo ni ó dífá ọmọ nípa afá ọgbọ́fá yẹ́rán yẹ́rán ṣùgbọ́n ẹ mọ̀ pé je míì wà tó jẹ́ wípé iye mi ti fò ó mi ò àmọ̀ nǹkan tó nǹkan ń lò bóyá ń lo bí àwọn nǹkan kan bí oògùn ọ̀wọ̀ kan tí ò jẹ́ kí n ráyè rántí ẹ̀ ṣùgbọ́n tẹ bá wà wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ nílùú òyìnbó tó jẹ́ pé wọ́n kojú oríṣiríṣi ìṣòro lórílẹ̀‐èdè nàìjíríà tán kojú oríṣiríṣi ìṣòro tó sì jẹ́ wípé àwọn èèyàn máa máa pè yín ẹ mọ̀ gbá táwọn ọmọ bó lẹ ṣe bó lẹ ṣe rìnnà kó iṣẹ́ babaláwo. nǹkan tó ṣẹlẹ̀ ni pé iṣẹ́ babaláwo jẹ́ iṣẹ́ bàbá bàbá bàbá láwa gbogbo ìdílé wa awo là ń ṣe. gbogbo ìdílé yín iṣẹ́ awo ni iṣẹ́ awo là ń ṣe. abalajọ torí gbà tí mo dífá lọ́dọ̀ rẹ̀ mo dé pé àwọn èèyàn gàtì ẹ̀ ti rán mi sí ọ gan tó tó di wípé wọ́n rí ọ lórí social media làwọn kan ti rán mi sí ọ wípé babaláwo tí mo fẹ́ lọ sọ́dọ̀ àwọn fẹ́ tẹ̀ tẹ̀ sí ẹ wò ọmọ jẹ́ wípé ọ̀pẹ̀lẹ́rẹ̀ tàbí fátí ọ̀dà yóò mọ mú òfegè sẹ́yìn ọ̀wà lára àwọn ọlọ́pẹ̀lẹ̀ tí mú òfegè. Ah, ah. mi ò sí lára wọn. kífá kífá mọ kífá mọ kífá. olúwo ifú ifá wo ifá pọ̀. mọ kí ọ̀sẹ̀ ìtura. ọ̀sẹ̀ ìtura hmm. ẹnikẹ́ni bóyá èèyàn lọ tẹ fáńgbódù tàbí wọ́n dá ọ̀sẹ̀ ìtura hmm. fún tó bá jẹ́ ọkùnrin yóò máa bó hmm. obìnrin gbafá tó bá jẹ́ ọkùnrin ó ní kó má máa bẹ̀yàn jà lówó. ó bá jẹ́ obìnrin òkè ń gba fáàbì. obìnrin ń gba fáàbì tó ní irú obìnrin tó ń gba fáàbì. irú àwọn obìnrin wo ló ń gba fá. irú obìnrin tí ò ní tí ò ṣe menstruation má tí ò dé sí ilé ọkọ. Hmm, tó ti dàgbà tó ti dàgbà díẹ̀ hmm, tí ò lọ́kọ má tí ò ṣe menstruation òun ló hmm. lẹ̀tọ́ àti gba fá. tìtò ti pé ẹni tó bá gba fá gbẹ̀dọ̀ fá orí ẹ̀ ní gbódù bíbélì ó lè gbéni fóbìnrin tó ń fárí láìsopó. Hmm. tóbìnrin bá gba fága gbẹ́dọ̀ kó ẹsẹ̀ irun ẹ̀ kì í ṣe pé a fá orí ẹ̀. jẹsẹ mọ fáwọn kan tiẹ̀ wà nílùú òyìnbó tó jẹ́ pé wọ́n bí wọn sínú fa ni àwọn kan wà nílùú òyìnbó wọ́n bí wọn sínú ìṣẹ̀ṣe ni ṣùgbọ́n wọ́n ti gbàgbé ìṣẹ̀ṣe ẹ bá máa sọ fáwọn èèyàn pé kán má gbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ yorùbá. ẹ má gbàgbé ìṣẹ̀ṣe yorùbá torí ìṣẹ̀ṣe yorùbá ti bẹ̀ níbi pé ẹlòmíín lọ lọ gbafá odù hmm. tó tẹ̀ nígbòdù wọn ò mọ bí wọ́n ti máa interpret ẹ̀ fún. Hmm. tàbá wá ifá ibi tí ifá wà báyìí láyé òde òní ó wà ní ìkálẹ̀ yàtọ̀ sí ìkálẹ̀ nọ́mbà two èkìtì Hmm, hmm. Ọ̀yọ́ Ọ̀ṣun hmm. Ọ̀yọ́ Ọ̀ṣun tó ń jẹ́ Yorùbá ifá ọlọ́wọ́ kan ifá ọlọ́wọ́ kan wọn ò máa fá ifá tí wọ́n ewì ni o lè rí ifá tí wàkà nínú ìwé <laughs> ifá tómi lọ́lá kẹ́nẹ́kan kẹ́nẹ́kan ifá àwọn bàbá bàbá bàbá ńlá wa là ń tẹ̀lé. ìwọ ni mò ń wá kiri láti èjò ń bọ̀ lọ sá lọ. wọ́n wà ó ń wá ọ̀ alimi mo pe Ọlọ́run ilẹ̀ kì í gbẹ̀yàn mi kó tó gbẹ̀yàn padà mọ́ alihuku ní àlá ajibu látàwùbùlì ìfànà tí a dá wà abu kanna tìmíjà olè aláha mo wí pẹ̀lú àṣẹ ni irú ẹ̀dá bẹ́ẹ̀ ilé ọ̀kánjú gbé mi ni yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ tọ́ a jẹ́ pé gbogbo àwọn pásítọ̀ tá à ń wò ó eh. ọ̀pọ̀lọpọ̀ wọn níyà láyà oògùn lára. Ah! pásítọ̀ wo lẹ́wàá kọ́ ọkùnrin dọ̀dọ̀ ẹ̀ lẹ́sìn yìí náà lẹ́ẹ̀kan náà irọ́ ni. gbogbo àwọn ọmọ ajá tèmi náà ń jẹ ewé o ń jẹ ewé ń jòògùn ń jàṣe jẹ. oníṣọ́ọ̀sì rẹ <laughs> ní ṣọ́ọ̀ṣì tèmi ń jàṣe jẹ wọ́n ń jewé. òun fún gbogbo àwọn ọmọ ṣọ́ọ̀ṣì lọ́wọ́ láti jẹ jẹ. mo fọlọ́n búra gbogbo àwọn tó ń lọ sọ́nà tó ń lọ sọ́nà láti lọ sí Ṣakí mm, láti nǹkan kan lọ́ra nǹkan àjàpá. gbogbo wọn ni ìsọ̀ ń bẹ lára wọn <laughs> torí wípé ìwé mímọ́ gan sọ nínú ìwé Psalm ninety one pé ẹni tó jókòó níbi kọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abí òjìji Elédùmarè èmi yóò wí fún Ọlọ́run pé ìwọ ni ààbò mi. Amen Mm. ìwọ ni ààbò mi ọlọ́run mi ẹni tẹ̀mí gbẹ́kẹ̀lé nítòótọ́ ó lóun ó gbà wá nínú ìkẹ́kùn àwọn pẹyẹpẹyẹ mm. àti inú àjàkálẹ̀ àrùn bíburú ìkẹ́kùn àwọn pẹyẹpẹyẹ táàmì ìkẹ́kùn àwọn pẹyẹpẹyẹ mm. ajínigbé ni kidnapper ni àwọn agbéniwọgbó àwọn nìkẹ́kùn àwọn pẹyẹpẹyẹ nígbà sì ti fòrè oyé yẹn yé wa ọpọlọ àwọn èèyàn ti kú ẹrí di ọ̀rọ̀ ẹrí di báìbù dáadáa kò pé ẹ má sóògùn kò pé ẹ má jẹ àṣejẹ ìwọ tọlọ́run ò bá tí ìkọyé ọjọ́ ìtàn bá pa ọ inú ọlọ́run gò ní dùn kí wá láǹfààní ilé ayé kí lè fàní iṣẹ́ tó ṣe. Hmm, hmm, kábíyèsí lè. kí láǹfààní iṣẹ́ tó nítọ̀ yẹn gangan ṣe. Hmm, ajagunbadé ajagunbadé ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ àwọn èèyàn ká pè mí wọ́n ní ajagunbadé wọ́n ní tí bá ti ń sọ̀rọ̀ wọ́n lè rù mọ́ bá wọn mo ní kò sí wá burú o èèyàn jẹ́jẹ́ lajagunbadé o. mo burú èèyàn <laughs> burú bọ̀ èèyàn á máa mọ rẹ̀ kó tó máa fi rẹ̀ pamọ́. e burú buru ìwọ gbébọn kí wọ́n ọlọwọ lọ́wọ́ kó sọ pé kémi máa wù ọ́ ń sì burú si tó nà bọ́n sí ni mi o ba yàn ṣe déédéé gbogbo bẹ́ẹ̀ ibi n bá gan n bá ti ń dáhùn èèyàn lóhùn because mo ti mọ̀ pe. gan ní láàrin kan ni o gbogbo gọra ìṣiṣẹ́ kan báyìí ni. Ah, ti wá ọ wá wá omi ọ rí ọ mo wá rí ọnú mi wá dùn ó dá mi lójú wípé ò ní ṣèké báwo lẹ́sìn mọ fèkì babaláwo tẹ bá rí iṣẹ́ dá fèkì babaláwo. mo dá fèkì babaláwo mọ̀ babaláwo fèkì babaláwo mọ̀ pé ọ̀pẹ̀lẹ̀ ń sọ̀rọ̀ á lè dá ọ̀pẹ̀lẹ̀ mẹ́fà kó sọ pé òun ò sọ̀rọ̀ ju bẹ́ẹ̀ lọ. bí báwo kò yé mi. Hmm. lẹ́tà sun pé mo lálejò báyìí hmm. Ọ̀rúnmìlà àṣẹ ìwà tó bá gba mọ́lẹ̀ kínní hmm. àkejì àkẹta lè sọ pé òun ò sọ̀rọ̀ á kó dànù àtòkò míì fèkì babaláwo mọ̀ pé ọ̀pẹ̀lẹ̀ ń sọ̀rọ̀ bí ọ̀pẹ̀lẹ̀ ò sọ̀rọ̀

gbogbo odù tó wà ní ọ̀pẹ ten hmm. ifá tà wà ń dàkọ̀ pẹ̀lẹ̀. tó lè dákó odù tó wà ń bẹ̀ nù ẹ̀ǹdínlógún. mo lè mo lè àìdá mi kì í sì lànà mo lè dákọ̀. ọyẹ máa dákọ̀ ẹ àwọn yẹn torí mo ṣe ń wọ ọdá yàtọ̀ ní gbogbo babaláwo. ọ̀yẹ̀kú di méjì wà. ó ṣe ní. èjì ogbè wà. ó ṣe ó dèjì. kò sí rẹ̀tẹ̀ méjì nínú ẹ̀. kò sí mẹ́ta. kò sí ọ̀sẹ̀ méjì nínú ẹ̀. kò sí mbẹ̀. kò sí òfún méjì nínú ẹ̀. kò sí ẹ̀ka méjì nínú ẹ̀. kò sí ọ̀kàn àmọ̀fún nínú ẹ̀. kò sí òfegita nínú ẹ̀. odù tí ò sí nínú ẹ̀. Hmm. ó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa wà lórílẹ̀‐èdè amẹ́ríkà inú wọn máa máa dùn sí ọ torí wọ́n rí ọ inú tèmi gan sì ń dùn sí ọ bó ṣe ń sọ̀rọ̀ ọjọ́ kí n mọ̀ wípé ọba kìíní ilé ni kì í ṣe pọ̀ lọ kọ́sẹ́ rẹ̀. wọn bá ń lé ni. àwọn kan lọ mọ ń kọ o. àwọn kan lọ ń kọ. àwọn kan lọ mọ ń kọ sẹ́yìn o. àwọn kan lọ ń kọ. Hmm. àwọn tó lọ ń kọ ibi tí bóyá èèyàn ń tẹfá. Hmm wọ́n lu kẹfà hmm. àwọn tó ń tẹ́rìndínlógún lè jòkó síbẹ̀ alé wọn síta ni tó bọ́kàn hmm. jòkó síbẹ̀ wọn rọ̀rọ̀ sọ. àwọn bàbá mi ò tẹ̀wọ́n mọ̀ wò pé àwọn á ní ẹ̀ǹdínlógún ló dáa jù. ẹ̀ǹdínlógún ò dáa kò sọ̀rọ̀ lẹ́nu ẹ̀. wà á ní wà á ní obìnrin lónìí ẹ̀ǹdínlógún wà á ní yọkàn túrò pẹ́ alóbìnrin lónìí. Hmm, nǹkan tó ṣẹlẹ̀ ní tó bá sọ pé obìnrin lónìí kò parọ́. wọ́n ní ìyàwó Ọ̀rúnmìlà ni. ìyàwó Ọ̀rúnmìlà ni nínú ẹsẹ̀ fàkàn Ògúndákẹ̀tẹ̀. mo fẹ́ kó o kí Ògúndákẹ̀tẹ̀ ń. orúkọ Ọ̀rúnmìlà yẹn. ẹ̀rù ẹ̀ ń bà mí o. orúkọ aya Ọ̀rúnmìlà yẹn

fún ara ẹ̀ tọ́wọ́ fi ba ìyàwó ẹ̀. wàhálà ìwọ ni chief adisa ń wá lórílẹ̀‐èdè amẹ́ríkà ìwọ náà ń wá gẹ́gẹ́gẹ́. kò sí wàhálà ìwọ ni mama sk ń wá lórílẹ̀‐èdè united kingdom torí wọ́n ń wá ẹni tó lè dìfá fún wọn dáadáa ẹni tó lè sọ̀rọ̀ tó lè sọ̀rọ̀ tó lè fi gbé ifá jẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mò ń rí tó jẹ́ babaláwo ọ̀pọ̀lọpọ̀ wọn kàrà dáfá díẹ̀ wọ́n kú olórí ẹ̀ bá ní bàbá kí fà ìtàn wà ní fani káwọn mọ́ sọ̀rọ̀ tán. kì í sì lànà wọn hmm. out of odù two hundred and fifty six kì í sẹ́lẹ̀ tí mi ò mi tán àárẹ̀ tí mo mi tán mẹ́wàá. mo fẹ́ kọ́ sọ̀tọ̀ mẹ́wàá àwọn èèyàn fẹ́ gbọ́ sẹ́ẹ̀ torí gbogbo àwọn èèyàn tó wà lórílẹ̀‐èdè amẹ́ríkà etí wọn ò dí o àwọn náà ń tẹ́tí gbọ́. èkíní hmm. ẹni tó bá lu ọ̀sẹ̀ tó ránugbòdù hmm. kọkùnrin ọ̀sẹ̀ tó àṣìlẹ̀kùn èjì ògbẹ́ni tó bá lu ọ̀sẹ̀ tó ránugbòdù kọkùnrin ó sì ẹbọ dáadáa kí ìyàwó ẹ lè bá kan lẹ́kì ìyàwó ẹ má bá kú torí kọlọbọjọ ìyàwó Ọ̀rúnmìlà ni kọlọbọ òótọ́ mo mm. <laughs> gbádùn ẹ lọ kọlọbọ òótọ́ mm, mm, Ọ̀rúnmìlà bá jẹ́ owó kékeré ni ó wá fi owó wá fi ń tẹ́ Ọ̀rúnmìlà káàkiri Ọ̀rúnmìlà dé ibì kan ó gbáfá mọ́lẹ̀ ó rọ̀ṣẹ̀ túra ó lálejò kan bọ̀ tó fẹ́ wá dà wọ́n rú níbí ó ní kan kó igi kan lọ dúró sí ibodè Johnson àti wọbi tó ń wà hmm. ó lẹ́ni tó bá ti rí níbẹ̀ kán fi kán fi gi lù hmm. kò dè mà pé ìyàwó òun at the end of the day kó tó ṣe tán kọ̀ọ̀rán mi là ìyàwó ẹ ti ṣubú lulẹ̀ ó kàn mú ọ̀ràn fákàn fi kó kinní tó wó lẹ́nu ẹ̀ ni hmm. ó fi kó oníkọlọ̀bọ̀ mú tẹnu ẹ gbàṣẹ ẹni tó bá lu ọ̀sẹ̀ tó ránugbòdò ní kí ìyàwó ẹ̀ kó sanra dáadáa dáadáa hmm. kó má bàa rí kú he náà jìjì. Hmm. ẹni tí ọ̀sẹ̀ ìtura bá wá yọ sí lójú àlá ńkọ́. ẹni tí ọ̀sẹ̀ ìtura bá wá yọ sí lójú hmm. àlá ńkọ́ ó ló fẹ́ gbowó kan ló wọ obìnrin ó ní kò ní tètè rówó ìsanbókà ní ó ní kò ní dápadà ó ní kó sanra. ṣé ṣé tabawo sódù tó dáa ní ọ̀sẹ̀ ìtura. ọ̀sẹ̀ ìtura ó jẹ́ odù tó dáa kò sódù tó sọ ìtàn tó dáa tí ò tí hmm, ó hmm, hmm. gbọ́ mo fẹ́ kó bá mo fẹ́ kó mọ̀ bá mi kàn bá mi kí fákàn. ibi tí ọ̀sẹ̀ túra ibi tí ọ̀sẹ̀ túra ti sọ̀rọ̀ tó dáa ó lé ẹnìyẹn ó làṣẹ wà lẹ́nu rẹ̀ ó lẹ́nìyẹn ó ní wọ́n bọ̀rìṣà kan tẹ́lẹ̀ ní ìdílé rẹ̀ ibi tó ti sọ̀rọ̀ tó dáa nìyẹn ó lẹ́nìyẹn máa pàṣẹ lọ́jọ́ iwájú ọ̀sẹ̀ túra ni ibi tó ti sọ̀rọ̀ búburú ni pé ó ní kí ìyàwó ẹ̀ sọ́ra kó má bá kú kójijì kó má bá lu stroke. ifá orí mi rèé o ọ̀pẹ̀lẹ̀gbá tèmi yẹ̀ wò àgbáyé ní kó gbà mí o ìfọ́mọgbà mi lágbà apá o inú mi ń dùn mo sì ń wú ọ ó sì dá mi lójú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà wà ní United Kingdom tán wà ní Russia tán wà ní gbogbo dàsóra àtàwọn tán wà lórílẹ̀‐èdè Nàìjíríà inú wọn gan-an máa dùn bá ṣe ń wú ọ mo máa ń ṣàlàyé kinní kan ẹ̀rí babaláwo míì yóò tó báyìí tí ò sì ní sí nǹkan kan ní agbárí ẹ̀ mo ti lọ bá babaláwo kan rí tó bá fẹ́ wọnú mọ́tò wọ́n á rọ̀ wọnú mọ́tò ní tó tóbi dé bàbá yẹn tó bá dífá báyìí kò rí nǹkan kan dí ifá yẹn mọ́ mọ́fẹ́gẹ́ sá inú mi wá dùn ó dífá fún mi níbi ọdún mẹ́rin sẹ́yìn nígbà tí mo nìyàn pàdé rẹ̀ wọ́n gẹ́gẹ́ ti gbàgbé wọ́n ò lè rántí mọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó mi nígbà náà o mi ò sì gbàgbé ó sì ń ara ẹ̀ ní nǹkan ti ń lọ́wọ́lọ́wọ́ báyìí ó dífá náà gbà fáwọn èèyàn láti rí ìtúsílẹ̀ lọ́dọ̀ yín. oore ọ̀fẹ́ wà. láì ṣe pé a mọ̀ wò pé ọyá lọ ra màálù wa lọ ra àgùntàn wa torí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan míì wà débi pé ah, ẹlòmíì fọ́wọ́ anẹ babaláwo wa ní ẹ àwọn fẹ́ bọ fálẹ̀ mẹ́rin àwọn fẹ́ bọ kinní kan lẹ́ẹ̀mẹ́rin àwọn fẹ́ ṣe kinní kan mo ti lọ sọ́dọ̀ babaláwo kan rí ibi tó lóun fẹ́ bọ fádé oníkànnà mú six hundred fifty thousand naira wa lórí kan fẹ́ bá àyàn bọ́ ifá nílùú London six hundred fifty thousand naira. láì ṣe pé ó fẹ́ ra mọ́tò ìsọ́mẹ̀tì owó tó fi ń ra owó tó fi ń ra owó tó fi ń ra ten naira bọ́ọ̀sì ń bò mí lóní kan lọ mú wá ṣùgbọ́n inú mi ń dùn ó sì dá mi lójú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá ìyá ìyá tó wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà tó yẹ pé àwọn gan níṣòro wọ́n máa wù ọ̀bá inú wọn ó sì máa dùn wọ́n á fẹ́ ká ṣe kinní kan èmi àti ẹ hmm. tá a bá wá wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà tó jẹ́ wípé ṣọ́ọ̀mọ̀ nípa aṣẹ́ ìtúsílẹ̀ àwọn èèyàn. mo mọ̀ mo mọ̀ tó bá lèèyàn wà nínú èèyàn wà nínú ìṣòro kí ló ń pè pé èèyàn wà nínú ìṣòro. èèyàn wà nínú ìṣòro tá a bá sọ pé èèyàn wà nínú ìṣòro ẹlòmíín wà nínú ìṣòro kì í ṣe pé bóyá kò rówó fi jẹun àbí hmm. kìnnìkan kìnnìkan hmm. kò sẹ́ni tí ì rí ìṣòro hmm. ẹlòmíín lè wà ó lè jẹ́ ọlọ́rọ̀ but ara lè má dá ẹlòmíín wà ó ní problem ọmọ ẹlòmíín lówó bíi kìnnìkan kìnnìkan kò rọ́mọ bí yẹn là ń pè ní ìṣòro èèyàn wà nínú ìṣòro mo á ní kí ló ń ṣe é mà ó lòun sùn lálẹ́ hmm. ó nígbà tó ń jí láàárọ̀ lọ́jọ́ kejì ó ní wọ́n ti fa irun orí lọ l'Amẹ́ríkà ni o ó ní wọ́n ti farun abíyá lọ wọ́n ti farun abẹ́ lọ ó wá pè mí ó wá ní kí n dá sọ̀rọ̀ mo ní ìlé dá sí kéèsì tó yọ̀ ń sọ yẹn kéèsì tó le díẹ̀ ni èmi ò lè dá sí ibi tán fa kíní lọ ó wá nígbà tó wá dijọ́ kejì wọ́n á di fún wa kórun yẹn sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ di so ti gbọ́rú ẹ̀ mi mi gbọ́rú ẹ̀ ó lè ṣẹlẹ̀. kí ló dé. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹnìyẹn tó bá jẹ́ obìnrin alé rẹ ni tó ti ṣẹ̀ tẹ́lẹ̀ tẹ́nìyàn dè lágbára jù tó fẹ́ fi wíkẹ̀dì ẹ̀ irun tó ń dè fa kì í sí irun lásán hmm. wọ́n fẹ́ fi ba tiẹ̀ jẹ́ ni. tó o bá wá wò ó ṣé ìtúsílẹ̀ wà fún irú obìnrin bẹ́ẹ̀ látọ̀dọ̀ ẹ̀. irú obìnrin bẹ́ẹ̀ ìtúsílẹ̀ wà hmm. ó lè jẹ́ nǹkan kékeré la máa ṣe hmm. tí ò dẹ̀ ní àfẹ́ tiẹ̀. a jẹ́ pé tó o bá rúbọ tó o bá rúbọ ẹbọ òfin ẹbọ gbà lọ́dọ̀ rẹ̀. tí n bá rúbọ ẹbọ ń fin ẹbọ dẹ̀ ń gbà. o ti rúbọ orí tó fún tó gbà. Ah, mélòó mo láwọn eh, àwọn customers Amẹ́ríkà gan Hmm, tó jẹ́ pé wọ́n lè sọ nǹkan tó dáa nípa rẹ̀ kí ṣe pé báyá wọ́n mọ̀ ṣépè fèmí mi ọmọ gbé wọn ṣépè kò rí bẹ́ẹ̀ rárá o wọn sọlọ́pàá ò tí wàá mú ọ rí bí ọlọ́pàá wọ́n máa ń sùn ní ọ́fíìsì bí mo ṣe láìkì ní kì hmm, í ṣe pé báyá pé ó wà wò tọwọ trainer ṣẹṣẹ tọmọ ilé ọkì nínú igbó. kì í ṣe mi. tọmọ tọmọ ilé ọkì nínú igbó kò tí ì ṣẹlẹ̀ rí. kò ṣẹlẹ̀ rí o. tọba wa wòye wọn bá mi súre fún gbogbo àwọn èèyàn tó wà lórílẹ̀-èdè àgbáláyé. gbogbo àwọn èèyàn tó wà lórílẹ̀ ayé á dáa fún wọn ọ̀nà wọn là orí nàìjíríà yà tùbà tùṣẹ́ gbogbo àwọn ọmọ nàìjíríà tó wà lamẹ́ríkà á dáa fún gbogbo wọn wọn kèrò oko délé ọ̀nà wọn là gbogbo nàìjíríà á dáa fún gbogbo wa a ò ní rogun wàhálà a ò dẹ̀ ní rogun àìsàn nàìjíríà á tùbà tùṣẹ́. kí ló dé tó fi jẹ́ pé ilẹ̀ kálẹ̀ kí ló dé tó fi jẹ́ pé àwọn náà mọ ìfájú. nǹkan tó ṣẹlẹ̀ ni pé most of our people àjogún ẹ̀ lọ́wọ́ bàbá bàbá wa ni àjogún hmm. ẹ̀ ní ìran wa ni Hmm. torí tí kálẹ̀ bá lọ síbì kan lọ ṣe ifá hmm. tó bá kàn pàdé yorùbá ń bẹ yorùbá á ṣe kí ni á ṣẹ́ńpẹ́ á hmm. dẹnu ẹ̀ tó wọn ò mọ bí àwa. ṣé ifá yẹn sọ ẹ̀yìnkùlé lẹ́yìn lọ́wọ́ àní àbí ìkálẹ̀ gangan ni ifá ń gbé ni. nǹkan tó ṣẹlẹ̀ ni pé kì í ṣe pé bóyá wà lẹ́yìnkùlé wa Ọ̀rúnmìlà ò lè sí lẹ́yìnkùlé anybody bí kò ṣe pé tí n bá ṣiṣẹ́ títí bó jẹ́ hundred years ọmọ mi mìíràn tó jogún ẹ̀ ọmọ mi mìíràn tó jogún ẹ̀ ó ṣe rí náà nìyẹn a jẹ́ wípé tá a bá délẹ̀ kálẹ̀ oríṣiríṣi babaláwo láàmú bá pàdé ńbẹ̀ òtítọ́ ọ̀rọ̀ oríṣiríṣi babaláwo. Hmm. ǹjẹ́ sọ wá mọ̀ nípa ìtúsílẹ̀ bóyá pé ká ṣe oògùn ìtọ̀ ṣúgà ká ṣe oògùn atẹ́gùn ká ṣe oògùn stroke fáwọn èèyàn ǹjẹ́ sọ ọ̀mọ́. mo mọ̀ ọmọ dáadáa mo mọ̀ dáadáa kí ìsepọ̀ sì gbowó tó torí bọgbó. rárá ah, ah. mo mọ̀ dáadáa níbo ló ti jogún agbára yìí gan bó ló ṣe rí agbára torí ọwọ́ bàbá mi torí mi kan náà sọ fún mi ó ní mo bọ̀ lọ́dọ̀ rẹ̀ ó lọ kọ̀ǹfàmù èmi gẹ́sì fọwọ́ rẹ̀ sọyà pé kò sí ọkọ̀ fáàmù ifáàdì òkè sábà mọ́fẹ́ gé hmm. tí ìbá pé ilẹ̀ tó ti sú ó yẹ ká di fámílì lónìí ilẹ̀ ti sú ni o gbogbo ẹ̀yin fans and friends wa jákèjádò gbogbo àgbáláyé ọ̀dọ́ babaláwo tí mo wà yìí mi ì mọ nǹkan tí ń lò bọ́ wá yẹ bọ́ bá jẹ́ pé ọ̀wọ̀ ni ń lò ọ̀wọ̀ ni ń lò láti ẹjọ́ yìí tí mi ò fi rìnà rí a jẹ́ wípé àsìkò ti tó báyìí tí máa rìnà rí mo ti gbé e sórí afẹ́fẹ́ rẹ̀ mo fẹ́ kí gbogbo ẹ̀yà láàánú kẹ́ rìnà rí kẹ́ ẹ lè bá mọ̀ pé babaláwo tó kàn bá mù ni ẹ wo akọ́láwọlé aláwọdé ló kọ mi màá sì gbé wá láìpẹ́ láì jìnà torí ilẹ̀ tí ń ṣú ilẹ̀ tó ń ṣú ni torí ibi tí mo ti wá jìnà akọ́láwọlé aláwọdé ló kọ mi ọ̀pá nkúrò èlùbọ́ ti ń ṣe ní odó gbọ̀nrangbọ̀nran àtọ̀tún àtòsì lẹ́yẹlé fi ń kórè wọ̀lú yóò mọ dùn fún wa yóò mọ korò fáwọn ọ̀tá wa torí ọlá ló bí ilẹ̀ ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ ló bí olókun sàn ní ajé olókun sàn ní ajé ló bí ẹja gbọrọ gbọrọ ibẹ̀ ní omi ẹ mọ bá mi fi orin awo kan dárò fáwọn èèyàn kẹ mọ bá mi súre fún wọn ká lọ gbogbo èèyàn tó wà lágbàáyé á dáa fún wọn ọ̀nà wọn là ikú ò ní pa yín ẹ ní kú rèwerèwe gbogbo nàìjíríà yá tùbà ọdẹ máa tùṣẹ́ àtún máa pàdé. Hmm. ẹ ṣé o a máa dùn fún wa a máa kúrò má wọ̀ ọ̀tá wa láṣẹ Èdùmàrè ẹ ṣé o Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi zero zero thirty eight five sixteen eighty six nọ́mbà mi fún gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi fúngbà àkọ́kọ́ ẹ má bá wa subscribe sí ìkànnì Yorùbá Dùn Online TV worldwide ẹ ṣé o amọ̀dò fún wa amọ̀ bá wọn ta wa o. gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrè tẹ́ ẹ wà ní diaspora ẹ kéré oko délé o. ìkànnì yorùbá dùn online tv ló ń kíyìn o. kò ní rẹ owó kó má lè ná jàdálẹ̀ kókókó lára ọ̀tá lè. ẹ gbọ́bi sí wa àwa náà ò ní gbọ́bi sẹ́yìn náà. ire lójú owó rí.